لك أني وراء أنني حكمة من التاريخ كافاها عثمان محمد على خميس كيف كلا جنك العفواني أويس العيتا مثلا من بين وفاة الرسول إلى مقتل حسين سنة واحد وستين الهجري wọ́n di pẹ̀lú sọ́n ti papòdà títí tí ó fi padà sí na hussein ọmọ ali radiyallahu anhu ní 51 years after hijira ọwọ́ skóòpù ọgbà tó afẹ́rẹ́ bá sọ̀rọ̀ mọ́nà ni wọ́n sọ̀láyé fún wa mú ìwé pàtàkì tó kó yẹn pa ìtàn bá ti mú ọ̀rọ̀ hadith ní pàtàkì títí tí ó bá kírí sinadi àní gba ọ̀rọ̀ tí ó bá mú wá ń bí àdísì wọlé àní takún ọ̀rọ̀ tó jiná bẹ́ẹ̀ náà ni ìtànà jẹ́ nǹkan tó ṣe pàtàkì jẹ́ pé àgbọ̀dọ̀ mú lérí aláti mọ̀ pé ìtà kò náà ní gbésí ayé àwọn ọmọ ènìyàn sọ pé yorùbá sọ pé tọmọdé bá ṣubú àwọn wájú bọ́gbà bá ṣubú àwọn ẹ̀yìn wò ìsìlámù yá àtẹ̀yìn àtiwájú lè yẹ wò èyàn wé ìwò láti ronú sí àwọn tó tilẹ̀ èyàn àwọn wájú láti tán fún ṣé máa wájú nìkan láìwẹ̀ ìwò ó lè gbéṣẹ̀ ti ṣẹ̀gbé lọ́jọ́ wẹ̀yìn nìkan láìwọ̀ wájú kò ní mẹ́bí tó ń lọ so sharia islam dáwà láàyè pé káwọ́ sí ni káwọ́ wájú àti káwọ́ wẹ̀yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bí sàdékò yíwájú bá ń ṣàlàyé ẹ̀ lọ́nà ọ̀bà ولا قرآن الكريم ولا لا إله الله أتنسى أنت كلا بباوة إمام تبارفوا أتنسى كلا تموى إسلام مسلم تلك àbúrò jìnà sí èyí tí wọ́n ń sàlàyé fún wa náà ni àwọn tíra bàbá wa náà mú túbọ̀rí rẹ̀ hímọ̀ olóòhù nínú àwọn tó gba ọ̀rọ̀ lọ́lọ́ tọ́bọ̀rí gan atọ́rin lóòtù ọmọ yáhìá ẹgbọ́ ọ̀kan nínú àwọn òkúrọ́ ni àlàyíká wa lọ́wọ́ ní page 25 mo pé àwà وهذه روايات تبدأ من وفاة النبي صلى الله عليه وسلم إلى خلافة يزيد وهي فكرة التي نتكلم عنها في كتابنا هذا ومن أهمها وهي هذه الروايات أما دعوة هي تفعل سوى قارئ تبدأ من وفاة النبي صلى الله عليه وسلم أو بيري بيري الأجبع كثير عليه السلام ثلاثة إلى خلافة الزيزيد تبدي أمير شيخه يزيد يزيد أما سيدنا معاوية معاوية أما سيدنا أبي سفيان أديوا وهي فكرة التي نتكلم عنها لكتابنا هذا يعني أواثق إني كلافة صورهم قارب إنه تلا وعين ومن أهمها إنه وتعد لما بعد إنه أرأيه سكيسة بني ساعدة تكلفة عن اللي بما بني ساعدة نمبر 2 كتابة الشورى أي تنزل عن بعض الشورى ثمانية ní ma ní islam fly sí ẹ̀rọ ẹ̀kọ́ anábì gan sọ sọ́lẹ̀m ẹlẹ́gbẹ́ sàkíyèsí ìṣẹ̀lẹ̀ ní ní madina táwọn ará madina táwọn sàábé àwọn muhajirun ti kújọ tó ń sí wọn ronú nípa ikú anábì sọ sọ́lẹ̀m wọn ìlà zalik ẹnìkan wá fọ́rọ̀ ìpé ẹjú kò síbẹ̀ yẹn àwọn ará madina wọn ansar ó ti kóra wọn jọ ní jáàrùsà pípa wọn bẹ́ẹ̀ yan àmírù láàrin ara wọn pa láti yọ ìyàn àmìrà àti ìjọpọ̀ ẹ̀bí ẹ̀kù kò ní jésù bẹ́ẹ̀ni sínú Abubakar Siddiq sínú Umar Farouk àti sínú Abu Ubaida bin Jarrah radiyallahu anhum ajma'in wọ́n ti gbá lùdọ́ wọn bẹ̀rẹ̀ wọ́n bá wọn bẹ̀rẹ̀ alhamdulillah rabi yára dínkù bí wọ́n sọ lọ́nà àgbàmì ara kò ní ìtẹ́lá àtàwà minna amiru wa minkum amir àwọn ará ọmọ nílẹ̀ ẹ̀yìn àlejò ní minna amir ẹ̀yà yàrí amir tí wà tó mú nílẹ̀ minkum amir nínú lẹ́yìn amir tí ní sinna mú ọbẹ̀ sọ̀rọ̀ àwọn kan ti dín kẹfẹ́ bí ọlọ́ àánú ẹni tó ti máa ọmọrùn lọ́kà tó pẹ́ ní tìlí ni wọ́n bá níbi abi anta wa ummi bí wọ́n máa lọ́gbọ́n mú fọwọ́ àtọmọ díẹ̀ ní lẹ́nu yẹn àwọn lábá wọn máa lọ bí abi anta wa ummi àmọ́ àmì àti bàbá mi ti díẹ̀ lẹ́nu lọ́kà fún ọmọ ọmọ bá dákẹ́ tó bá ní àbúkàrà tó sábà ẹ̀yìn ansáàr ẹ̀sìn ẹ̀jú bá lọ awálẹ̀ yìí à nílé fúnlẹ̀ tàmàgbé awálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ alẹ́ fún owó tàbí tó ẹ̀ràn wá lọ́wọ́ ó kọ ilé tẹ́lẹ̀ azura blender àti house táwọn ẹ̀rọ méjì tó gba Islam nínú ẹ̀bí náà nù àwọn azura àti àwọn house wọn bàbá kan náà gbogbo wọn ìyá wọn lọ́yàtọ̀ àmọ́ ń gbàtí wáyá wọn dìbí ọ̀tá gbọ́dọ̀ bí ìran àwọn ọmọ bára wọn jà ní àwọn bàbá ní àwọn azúlájà àtàwọn out àmọ́ ń gbàtí islam dé sọ́yìn ọmọ àyá ẹ̀wà jẹ́ azúlájà báyìí jẹ́ out ẹ̀wà jẹ́ ansar gbàgbẹ́ ràn wá lọ́wọ́ àmọ́ ẹran tí o àwa náà fa kíkà mi lè fa nítorí ń tẹ́ fi ràn lọ́wọ́ làwọn náà fi fi lé wálẹ̀ kíkà lọ́jà táǹtà nítorí ń tẹ́ fi ràn lọ́wọ́ làwọn náà fi ọjà wálẹ̀ nítorí náà bá okùn á níbi wájú bàbá wò àwọn aṣíwájú yín gbogbo gbàtọ́lọ́ba sọ̀rọ̀ nípa Kùránì nípa wa kẹ́yìn ọlọ́run máa dá akọ̀ akọ́tó dá akọ̀ yìí ni wal muhajirin wal ansar من المهاجرين والانصار اللهم قم بك كيفي على الانصار والمهاجرين هذا يقول على سواد ولا غايني يقول يا ما فعي èmi ti gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi kí ní àlàáhìn mọ́túnmí ẹlò láàrin kùrẹ́ṣì láti máa yàn síwájú àbúrò òbẹ́ ìdá tó wà pẹ̀lú mi kùrẹ́ṣì ni ọmọ òrùkọ́ wà pẹ̀lú mi kùrẹ́ṣì ni ẹ̀yẹ nìkan náà méjì ọwọ́ àmìr ọwọ́ fún àmì tó báyìí nìkan náà ni عمر بن الخطاب ونجاور اجمع الدور يقول لي أن يكون ذلك وأنت حي يا أبو بكر بون يدل الكلي سمي واجع تواجع بك أبو بدا جواز واجي سوى لاي لذلك قيل لا يأخذ يجيان أجياء الجلاء قولي ولي ما ينسي واجوا على ما عليه ونتوسي كتحكم بشايوا قول لهم بيدي وان بيرو ni yóò dúpẹ́ ní àwọn ọkọ̀ kí n fún mi ìwọ́n tó ń gáìdì wa nípa àlámàrí àlùkìyàmà wa wọ́n lọ́jà síwájú wa nípa àlámàrí ayé wa bí ti bá yàtọ̀ ó rí èmi ti bá yàtọ̀ tó bá lòsì mọ́ bá yà fún Abubakar Siddiq àti ìwé náà bá ti bá yà fún ó ta gbogbo àwọn tó wà ní láàrùn tó ti bàjẹ́ àti ìròyìn bá ti àdọ́dọ̀ àwọn tó máa ti láti lọ wọ́n ti bá yà fún ti na Abubakar Siddiq radiyallahu anhum ajma'in ọ̀sánbùsì jẹ́ khalifa nù ilé ìlànà olórí ibú sí àwọn ọmọ sọ pé sìdáàtà làbúkà lò sìdáàtà ni nítorí ọ̀rọ̀ fún ọ̀rọ̀ sìdáàtà ni kankan wọ́n lọ́ba lè kankan wọ́n pẹ́ sìdáàtà náà ni àwọn ẹgbẹ́ wọn lọ láti lọ rí kíkà àwọn èèyàn ni wọ́n ní kí sẹ́ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó di wa òun ló fàdọ́ pé káfí mú dárò sàkíkà yóò máa mọ́tàlá yìí kàkíkà fún wa ó di wa ó ní ẹsẹ̀ ní àbọ̀kà mi sínú abakar kó wọn tó kó láyé lòun ti yẹ sínú amọr nítorí pé ààrẹ òun ti sùn yìí ààrẹ ikú yìí wá pé mọr ó ti lé jù ó ti lé jù a bá fi ọ tí a bá fi ọ jẹ aṣíwájú ní sínú ilé máa ń yẹ dubai kò yẹ kí fa ọlọ́run ti lámì mú àmọ́ tí n bá lè bá wọn ti wà lẹ́gbẹ̀ẹ́ ìtẹ̀ ẹ̀ bí ìdìbò àmì àwọn ọmọ alẹ́gbẹ̀ẹ́ yìí hùn àwọn ìgbà tí a ti wá lọ ní ìsìn hùn ṣáà mi jẹ síwájú àárẹ̀ mẹ́lẹ́gbẹ̀ẹ́ ìgbàpọ̀ ọ̀rẹ́tọ̀ ìṣẹ̀dá síwájú àmì máa bèèrè àwọn yẹn ó bá rẹ̀ ti àwọn ọmọ àjẹrù nígbà pé kí ẹ rí nǹkan ọmọ gbogbo wọn bá tó kọ àti dókòì tó bá géńtẹ̀ gbogbo wọn bá tó àti à anáàlú dá àmà lẹ́yìn rẹ̀ ọmọrù lọ́kàn ọmọ ìlà garlic wọ́n ti yan ọmọrù mi so ìyẹn ọmọrù kò kò kọ́ wàhálà rárá nígbà tí mọ́tò náà wà bẹ́ẹ̀ tẹ́lá ìsìn bí wọ́n gún un náà ni lórí ibú kan pè ní abúlúlù ológun ìsìláìsì fún náà rí pọ̀fẹ́ sìláìsì àwọn èèyàn lè gba ikú kọ́nyà síwájú kọ́nyà nìkan yà á ṣẹ́gbà bó wù bẹ́ẹ̀dà ìdẹ́láyé ni wọ́n bá yà àwọn bẹ́ẹ̀dà tọ́jú lọ sí dárò sàkíwá yàn sí wọ́n bá dìbò pé kí òfin àbọ̀ wù bẹ́ẹ̀dà wọ́n sọ pé àlẹ́bí ní gbogbo àlẹ́kùnmọ̀ ló ní tí wọ́n sílẹ̀ wa prospect wọn tó ti fi dàbí ó mọ ènìyàn bó rẹ dà àmọ́ òun fún ilé ayé ẹ̀yin ní bẹ́ẹ̀ fà òun pè ṣúra nù ẹ̀yin ní bẹ́ẹ̀ fà ẹ̀yin ní yẹn nìkan tó bá wù ní tó bá táwọn mẹ́fà ló kù láyé ní àwọn tó ń gbogbo àwọn àjẹ́ náà yìí àwọn mẹ́fà tó kù láyé gbà yìí ó di eyín olú àwọn abúlé bí láti aláìsí àmọ́ yẹn lábẹ́ àrèké wọ́n fi dẹ́rù ṣúra kí n tó ṣúra lábẹ́ ìlú kí n tó ṣúra àwọn tí wọ́n yàn lọ wọ́n fi sínú abdulrahman bin auf jẹ́ chairman committee yẹn ń gbọ́dọ̀ á yàn sínú usman bin affan radiyallahu anhu أما في أمور التي من أجل أحكام الخوارج على عثمان رضي الله عنه لما سري أما الأمر جاكوي انتو يلا وما خوارج وفي وك أوت وفي يعرف سيدنا عثمان وفي قصدنا عثمان وما خوارج àwọn ni wọ́n wọ́kà lórí sí náà lè àwọn wọ́n pàṣẹ na usman bin affan radiyallahu anhu dama fọ mọ́tàlù usman kíkà sí usman ga fún rẹ̀ لما فاز خلافة علي رضي الله عنه خليفة سيدنا علي رضي الله عنه لما سيس محرقة الجمل أبو جمل تطلب الثمل لما سبن محرقة السفين المسلمين أي كدون يجاقون ذلك نجاقون لما عيد التحقيم قد يسلوه قد قد يسلوه لما النار معركة النهاروان أو متوجه عن النهاروان لما تن خلافة معاوية رضي الله عنه خلافة سن معاوية بن أبي سفيان رضي الله عنهما أجمعين لما 11 مثل حسين رضي الله عنه سيدنا حسين عفاني أمور صاحب منتبني في هذه مرويات نجد أن أبامه نسلي والتي وهي التي يحملها على البدع عار النوع والرواية والأبوين أبا نحن تابقيه قوليين عار يكون لهم قرقواه التي يعتمدها آل البدع أراد تيتي وأولو لهم بدع فلا تجو يحرصون عليها من سجكوا لوري ومن هذا قال أنه ابن معين ليس بشيء يعني أبنين هي أتجوكي سيدنا يحيى ابن معين ليس بشيء ده ابن معين ولا جنقه قال احمد بن عنبل رضي الله عنهما رحمهم الله يوره ثم بعد ذاكر يا يا بن معين كل ما رحوني حديثي كل ما بعد ذاكر حال ولا في راك ولا في راك ما هو حديثي ولا يكون ما بابو كما بعد ان احمد بن عنبل ويحيى بن معين ان احمد ما كان يراكم غالبين يعني حدثنا يحيى بن معين وأحمد بن عنبل أنا أحبك عمر بها شوية أنا يجيك بدي على مبين وما جيك ما فعل بالي يبقى أنا ربنا في مكي ساعة àwọn ìgbà àwọn gbọ́rí ó ti lódò àwọn lóti gbà yá àbúrò ẹni tọrọ tí mẹ́rin sọ̀rọ̀ nígbà ó ju Ahmad bin Ambal Ahmad bin Ambal yóò ju gáyà bí mà ń ta nígbà tí alákùnrin náà parí gbogbo òtún rẹ̀ tí wọ́n bá pèsè alákùnrin náà kò àtọ́ sọ yìí nítorí ní yàyà bí mà yàyà bí mà yìí àti yàmà bí mà ń bẹ̀rẹ̀ nígbà ní yàmà bí mà ń bẹ̀rẹ̀ lẹ́yìn ní àwọn náà ọ̀ àgbọ̀rọ̀ yìí ah ló máa ní yàmà àwọn ògbóyè olùdúbà àwọn ògbóyè olùdúbà tako lóyún olóhùn olùbá ní yàmà bí mà ń bẹ̀rẹ̀ mo ti gbọ́ ti pẹ́ pé wọ́n ní yàmà bí mà ń ahmak ni ọ̀dẹ̀ yẹn ṣé ìwọ nìkan ni ahmed bin hanbal tó wà láyé ṣé mo tó wá gbọ́dọ̀ ahmed bin wọ́n mú bá yòó èmi gan yìí mo mọ ahmed bin hanbal fifteen ahmed bin hanbal mo mọ. àwọn òkúrẹ́ pé wọ́n kọ́ ọ́n ìṣújú lórí irọ́ wọn wọ́n ti dìfẹ́ǹdì irọ́ wọn wọ́n ní ah mo ti gbọ́ sálà mọ́nà asma anna ahmed bin hanbal ahmed wọ́n ti gbọ́ pẹ́ẹ́tì mo ti gbọ́ pé ahmed bin hanbal yóò kú ní ọ̀dẹ̀ yẹn tí wàá bẹ́ẹ̀ ọmọ ara ní ahmed bin ambe ahmed bin wọlé kan òfin àwọn kọlọ́lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yẹ ohun yìí ọmọ sixteen ahmed bin ambe ló mọ̀ ó ní kó wájú wọn ó ní ìbújú olè ìbújú kúrọ́ ọlọ́run kó sànù wa ni dáàmù ọlọ́run bá kó sànù àwọn wọ̀nyí ahmed bin ambe pé lẹ́sẹ̀ lè ṣe nǹkan kíkan kíkan ló ń kọ́ yẹn. قال أبو حاتم متروك الحديث أبو وري أفعل أفعل lẹ́yìn náà fi ń tọ́ táwọn gbígbé àwọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ́lẹ̀ bí ń tọrọ ta àwọn ọ̀pọ̀ àbúwá hàtì lọ́wọ́ pé mọ̀tòrókòrò àdó náà máa jù sùúrù àdúgbò lẹ́yìn mọ̀tòrókòrò àdé ìṣẹ̀lẹ̀ àni umar kan sọ̀dọ̀ dáhà ẹ̀dẹ̀ òun fàkàlà ahadun yẹ sàlù àn hàdà kún gbà wọn bí lọ rẹ̀ nípa ganka mẹ́hìnà ọwọ́ pàkàkù ṣe ṣe ń tí a ti وقال دار قطني امام دار قطني ضعيف مدي قابل فيه يكون ضعيف قال ابن حبان يروي موضوعات عن ستات ابن حبان رحمه الله او امام ابن حبان هو نظم التساه والكبر نظم منكر كله كله اما سياسي ان شاء الله عاملنا في اللي بيروي موضوعات اما àdìsí wọn gbélé ẹ̀rọ ní máa sọ nípa àwọn ẹni yóò máa tìsípa wọn àwọn ẹni rè kàlà zahabi ìmáàmù zahabi inú tíra rẹ̀ tó gbọ́dọ̀ kú mọ́ ẹ̀ àgbàdo àti ní alámù ìkíni ọdún ọdún sọ pé ìmáàmù zahabi àkàbàrí yóò náà ti fún láyé sọkọ̀ àwọn ìròyìn ní máa mú wa kọ́lẹ̀ yàtúkì sí pínlẹ̀ ìrìn sàràkì فأنت إذا فتاة كاري الطبري رحمه الله يعني وضبطي في إمام التبري وجدت رواية سيئة متعن على أصحاب الرسول صلى الله عليه وسلم وفي ثمان قالوا لي جاءوا حديث أو رمضان به ثمان في و آية أو صلى الله عليه وسلم جدت التي وجدت أن التبري إنما رواه عن أبي معنا أو على كده أبي نهينا نسيم عليك أن تلقاها جانبا أرفق بني كتبه ما كاكوني لماذا رفع لأنها من رواية أبي مينا أبي رفقي أبي مينا وأبي مينا هذا أبو مينا إيه جمع بين الجدعاء والقضب وقصة الروايات أقوسن من البدع لنها بدع والكذب اعتراء وكثرة من الرواية فرق الله ما يبقى بطبعا مبتدئ ونبرياني كذاب الأوكراني مكثر من الروايات إذا ما قبوا عليه سجني قرأي إلى ذلك وليس أبو مينا وحده سواك أبو مينا كتاب قدنوا رتبري قال أبو مينا هو أشهرهم قلوا بجمع جلاني واني قلوا بجمع جلاني واني وإلا فهناك غيره كالواكري قلبنا وأن نعمزون كلما نبي سنزون كلما صاببي الواكري مثلا وهو متروك مهتم بالقبل هنا عندما يصعد جراني جراني مهتم بالقبل ولا هنا أما يمتهما لكدوره ولا شك أنه مهرخ كبير كثير من يقول لك حافظ عالم بالتاريخ أخذني نقوى ولكنه غير الثقة ولكنه غير الثقة ونقص انتابه السكة تاني وثالث إن لك سيف ابن عمرو التميمي قلنا سيف بن عمرو التميمي هو عيد المواخر المعروف قلنا انه ستتامني ولكنه متروك مهتم ايضا قلنا طبعا قلنا وظيفتهما الكالوروني ذلك الكلبي بين الكلبي وهو كذاب مشهور لي وانظموا بلا يما إذا لابد أن تثبت المرأة من روايته هؤلاء وأمثالهم والثلاث فإذا لابد أن تثبت المرء في الدنيا من روايات هؤلاء من رواية وما kàmtàlì màtàwọn tó gbẹ́ bẹ́ẹ̀ lọ ilé ní mọ́kítàdé lẹ́ẹ̀kejì ibi tó parí sí yẹn alábọ̀ sí mọ́kítàdé lẹ́ẹ̀kẹta nígbà ní inshallah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh allahu akbar wa alaikum assalam billah oníbi ìmọ̀lá ti wá ní ìta láti láti ìgbéná lọ́rùn wọ́n ní àwọn yàrá kọ̀bí àwọn agbáyé àtìkè kọ̀bí àwọn tó wá sí ìpàdà pé báwo ni ọ̀rọ̀ àwọn àti tí ó dáwọn ní ìpàdà òfin. ìyẹn dámà yàrá kọ̀bí ó ti wá gbàgbé ọwá kan ọwá sí bàrí ó sálámà tó wà mọ́ wá sí yóò sì bàrí ni bàrí yóò sì mọ́tò mi ó sì bàrí mi nígbà tó gbàgbé náà ni ó yé wa kò sábúrò yóò sì bàrí mi wallahu ta'ala nínú ẹ̀dá báyà máa kọ̀bìlì jímọ̀ mú yẹn mi kọ̀bìlì àbíbáàdé àwọn tí èsè orógún ọ̀ràn yàrún ni sẹ́gbọ́n ọ̀ràn yàrún ni ẹ bá gbàgbé kàbílì ògbé kàbàlì ògbé ìyá ìdìmọ̀ wà lákàjúwe ìyá ń tún lọ́wọ́ nìsí wọ́n sì tún nídìí ẹ̀yọ̀ kan lọ́sẹ̀ kọ̀ọ̀kan sùn nídìí méjì méjì làmà sí àjọ ẹ̀kọ́ yìí wọ́n sì tún nídìí ẹ̀yọ̀ kan wọ́n wá ti dìde wọ́n wá ń kí ó lọ o ọwọ́ àtúlọ́bí rùkú ṣùgbọ́n mo máa ti ń bi akàtúmọ̀ kọ́ kí sẹ́yìn òkú ìlú ẹ̀kọ́ mo sì àbúlé àdúgbàdì ògbìn yóò padà lè mú sí ìbẹ̀rẹ̀ kan wá nígbà àdúgbò nílẹ̀ yóò àti ti pàtì ara àti ìṣúra rẹ̀ ṣe àrùkù ẹgbẹ́ bí rùkú ló ti dé àlú ẹ̀kọ́ ni gbogbo tó kí lẹ́yìn ìbẹ̀rẹ̀ kan gbogbo ẹ̀bí wo yóò gbọ́dọ̀ mú rùkú ìṣújú ìbẹ̀rẹ̀ wá yóò àkàn bàdí ó ti lé àwọn àrùn kù ó ti yé wa dáàmà kọ̀bùlí àbíbà àbí àwọn tó gbé náà ní súnà tó lágbára láti jùwé ìyẹn ti lọ́nà ìsinyìí wọ́n gbàgbé àtàhíyá rọ́kà mẹ́rin àbí rọ́kà mẹ́ta ni ẹlẹ́kìtì ẹ̀kọ́ jókòó wà lè délé dáàmà jókòó àtàhíyá yẹn súnà ni ó lè lé ìkọ̀bí ní ọ̀tà ó dín wà wọ́lá òjàlá ẹni pé àsìkò tí ó àtàhíyá yẹn ó gbúdọ̀ ní pípé ṣe sì júdú ẹlẹ́kejì lọ àbí àmọ́ sì júdú ẹlẹ́kejì rókùnù ni ọ̀rọ̀ yẹn ni eléyìí dẹ̀ ní súnà ni ó di yé wa wallahu ta'ala alam náà. dáàmà dáàmà dáàmà báwọn ni ẹ̀rọ náà bá ń fọ́ sọ pé al-musalluna kathir wal-muqimuna qalil àwọn tó ń kírun pa mọ́ àwọn tó ń gbé nùgbò tó nǹkan ó yẹ kí ẹ máa ìjọ pé yé kọ̀bùlí bí àti ibà gbígbé kí ni màá ìjọ pé ó ti mí ìṣe òdẹ̀dẹ̀ni kó mú wa dẹ̀dẹ̀ni kíláàsì kó mú wa ó di yẹn gbàm bí ẹni tí lọ sí hajj mi láti máa àwọn àrùkámù hajj mẹ́rẹ̀ẹ̀rin ó wà kó tó máa fi mí ìṣọ̀kan nù mẹ́rẹ̀ẹ̀rin yóò òun kàn lọ 1.5 million tí wọ́n lẹ́nìí sí àwọn kan lọ́rọ̀ iná ṣeré ni àwọn òní hajj àwọn àlewà àwọn upstairs yóò di yíwa iye ń ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọ̀ láàyè ọlọ́ọ̀bá kó sànù wà ní ìṣọ̀kan wáyé pé a lọ sí hajj 1994 àwọn adájọ́ ń gbélé àwọn afẹ́fẹ́ wọn pé mọ̀mí mọ̀mí ti tààlì fún ọmọ yàrá dáre kì má fọ̀rọ̀ gun nítorí wà lóṣù kò náà la múùbù àti máka láti wá sí tàwáfù lóluwà ìjọba pé ṣí márùn lọ kí èèyàn fi jẹ́ rẹ̀ ìjọ ẹ̀ lèyàn sọ́kò ìjọ ẹ̀ lèyàn ju ọ̀ràn rẹ̀ àmọ́ náà bá a ṣe àti fúkà mẹ́tì lówó wẹ́ ẹran wa ó bọ̀ àti yẹn ìjọ ẹ̀ lèyàn fàrùn rí ẹ̀ ìjọ ẹ̀ lèyàn tọ́wáfù ìfádà tọ́wáfù sí ẹ̀ hajj ìjọ ẹ̀ lèyàn sì sáyọ̀ àti mẹ́rù àfún sí ẹ̀ hajj. bá a bá a ti ń lọ yóò ọjọ́ òní ni tọ́wáfù máa kún jù kọ́mọ́ ni ó kú látàrí o gbogbo ọgbẹ́ tàbí ní gate twenty nine di gate sáàdì ní abdulaziz ní ẹ̀yẹ ọkọ̀tìlájù ní kápá di twenty nine àti abdulmakara fún mina ọláyé kó mi ti máa sábà mo máa súnmọ́ kara kàábà mo máa sì tàwa fún ẹ̀ tó máa yá mo máa sì tàwa fún tán mo sì ṣááyò mo sì wẹ̀ mo á débi kí n bá bá aláàjì yẹn bẹ̀ bẹ́ẹ̀ sáwọn tó ní mọ̀ nǹkan ṣe ọrùn àwọn ọ̀gá bàbá mi gbọ́ ọmọ mi máa kọ́ débẹ̀ pé wọ́n ní ah, alájẹ mẹ́ta ẹ̀ ti kọ́ nínú ah, ẹ̀mí ìyẹn bí oyún ẹ̀mí ọ̀sẹ̀ Ah, ọlọ́run ṣe mo ti kàn jù mí mi ṣe nù ìyẹn ah, bí oyún ó tẹ̀lé ọgbẹ́rẹ́ kan ó lè wò ṣe mo ṣe à mo náà lájẹ ilé ìgbẹ́ mi hajj ìgbà àjọyọ̀ ni mo múra láti ilé ìgbẹ́ mi hajj à ó yẹ ṣe o ní àwọn àlọ́kì kọ́dà kò bá sì yàn sí kẹta yẹn ti dínkù ẹ̀lì wá sí àmọ́ jáde sí ilé ìwé ẹ̀sìn àjò ó yẹ àjọ kọ́ra sí nìyà kò sí ìjọ kẹta mo láàyò lẹ́nu títí lójú àtúntò rẹ̀ létí ìyá ọlọ́run bá kọ́ sànù wa irú àwọn ọmọ yìí báwọn tó ti wá nírú tẹ́ǹtì fún rẹ̀ nìkan tó ṣe àlàyé báyìí fún wa ó ní wa ẹgbẹ́ yóò kàn fi ẹgbẹ́ ah àdúgbò nígbà yẹn lèyìn máa gbẹ ẹ máa máa fún máa kú jù nígbà lómi ní gbẹ ẹ ń gbà ní fàt ẹlòmí ó mọ̀ pé òun náà ní ọ̀ràn yẹn ti hajj wọ́n ti parí yẹn ti ṣe hajj wọ́n ti kúrò ní ìlọ̀lú wọn nù ẹbí a máa sọ̀kún jọ́kà kàlá ni jọ́kà jìjìlá ni jọ́kà bẹ́ẹ̀ nìkan ni kíkọ́ mọ̀ òun kọ́ ni àti bẹ́ẹ̀ ni òbídá òbí kan káwọn sàn ìtàn yẹn kitabu za kuna lisayo njia ya galmima kumaka odi ya wuze rini wallahu ta'ala alam naam alhamdulillah àwọn afọ́ fíkì àwọn afọ́ fíkì ni ó wọn náà lẹ́rìí àwọn náà lẹ́rìí inú àdéhùn ìdìbò fara bẹ́ẹ̀ mílí mọ́mọ́ wọ́n di iná ẹni wọ́n làbídé sí ìlú ayé ẹni wọ́n làbídé sí ìlú ayé sí wa léyìn ọlọ́wọ́ wà pẹ̀lú wa wọ́n á rí fún sẹ́rà ntẹ̀lẹ̀. ìgbésẹ̀ àtúnwá ọ̀dọ́ ní wọ́n ń gbàwé. asaburun mɛ asaburun mɛ fɛn ni asuma ka kolo hela àbí ibi tàbí kí wọn pè wọn gbogbo wọn kò sí kọjá kọjá rẹ bí abẹ́rẹ́ náà ni kọjá rẹ. sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabi ajma'in سبحانك اللهم وبحمدك لا اله الا انت بس الفرقه في الليل